kwa kwake ukiwa sana sana bila nikifika alama sibala ndiwaya ama ala wa tadala msikiti ona kwa faana afya afya kuna na tangu pia kuna shida moja kia ndio tunataka tukubali shida moja kia tunakaliwa na ايه ودنا حديث على بلا صلى كانت السؤال نبي حديث على بلا صلى انا سواء الصحيحين حديث حديث جديد جمدود من عبد الله البجلي من سمع سمع الله به ومن يرائي يرائي الله به حديثنا في يكون في حديثنا بلا شيء وأنا حديث في نقطة بلا شيء نعم سواء أنكم يعتقدوا عليكم تم بأنبه هنا حديث في أثار الصحابي الجليل عبد الله بن مسعود في أن ترى من تعاظم ومن تسول تعاظما كفره الله ومن تواضع تخشع رفعه الله ẹni tó bá sì dẹ̀rẹ̀gà tó ń sì dẹ̀rẹ̀gà táàrin èèyàn tó ń famú táàrin èèyàn tí ọlọ́run bá rẹ̀ lẹ̀ ọ̀nà pàṣẹwọ́n bẹ́ẹ̀ ẹni tó bá ń tẹ̀lé bá fọlọ́run tó fi ń ṣe pẹ́pẹ́ fún tọ́lọ́run tó fi ń mú wáyé tọ́lọ́run ọlọ́run bọ̀ gbẹ̀gà àbíkè mọ́ ní ọ̀wà ní àdèmọ́ sọ̀rọ̀ ní bí mọ́jà àdèmọ́ sọ̀rọ̀ ní ṣùgbọ́n mistake ní sọ̀rọ̀ níbi tó wà ní kìtàbù gbòòsì من عبد الله بن مبارك بإمام عبد الله بن مبارك روى أن كتابه قد في أثار عبد الله بن مبارك الشيء يعني كان عليكم تواي في دولة الصحيحين so يتوان هذا ما تمرني عليكم مني وهو أتد نقاش أثار عبد الصحابي الصديق جابر بن عبد الله أما تقول من كان له من كان ذلك في الدنيا جعل الله له لسانين في النار يوم القيامة عليكم أولي حديث تنين شو جاء لكم لأنه شافا عبد الله بن بن براك الدواء إنه كتاب زهد لقد شافا عبد الله بن مسعود صحابي أنت تقول أولا جاء من آه، من كان ذا لسانين أنت بان حمدي أنت بان حمدي من أي من كان ذا لسانين في الدنيا أنت بان حمدي من أي جعل الله له لسانين من نار يوم القيامة الله أهم جنا لو لو فهم يعني كي لو دد دد أجل القيامة لوري أهم جي كلا أهم جي من هنا أنا وسا لو سير دد دد سير سير نيا أهم جي من هنا أنا كشوان به أجل جل القيامة إتوما يعني كي أنت بالله أهم جي نايم أو فأطلعها تمسبان يسولف ọ̀tọ̀ làwọn kẹ́mọ̀ ti bá àwọn ti ti bí iná sọ̀rọ̀ tí ń jẹ́ ìwà akínú ìwà mùnàfẹ̀kì kọ́nà kọ́ṣọ́ abẹ́ ìwà ọlọ́dún méjì yọ́n máa fojú kan pàdé àwọn eléyìí yọ́n máa fojú kan àwọn eléyìí ń bá àwọn eléyìí ṣe ń bá tàwọn eléyìí ṣe níṣẹ́ tẹ̀ka so ẹni tó bá láhùn méjì yọ́ sọ̀rọ̀ dọ́dún fáwọn èèyàn yọ́ sọ̀rọ̀ tọkàn fáwọn kan àbí yọ́ sọ̀rọ̀ lẹ́sàn tí àwọn eléyìí ń fẹ́ yọ́ sọ̀rọ̀ tí àwọn eléyìí ń fẹ́ ní ti ti àbòsí ní ti ti dà lóró ní ti ti dàgbà dà lóró ní ti ìdá ní apá àtayáwó ní ti ìdá ẹ̀ náà àbúrò ní ti ìdá ibi irú kọ́lá láàrin ibi síra wọn láàrin obìnrin síra wọn ẹni tó bá ti máa ń méjì ẹni tó bá méjì láàrin ọ̀rẹ́ wọn ẹni tó bá so ọ̀tọ̀ ní sínú gbẹ́jáde ọ̀tọ̀ tó wà nù rẹ̀ anábìlẹ̀ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ níbi ziyara sọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ anáfọ̀rọ̀ yìí ní hadith ziyara ọ̀dọ̀ náà wọn já aláwọ̀ láhùn lè sọ nìyẹn nínú tó ṣe ńlá yẹn irú rẹ̀ lọ́wọ́ ti tìyà ní lọ́sì jẹ́yà ọ̀jọ̀zọ́ ọ̀rọ̀dẹ́gbẹ́ ti rà màlì ahámẹ́jì náà lónìí lọ́jà kìámà ahámẹ́jì náà wájà láti mú ná láti mú ná so ọjọ́ ní kaba ilé ewu kájìnà sí irọ́ so so that ẹgbẹ tó bá mọ lẹ́yìn gbogbo owó nǹkan báyìí ìyẹn ó jìnnà sí ọgbọ́n táwọn ìlọrin àtàkùn tí wọ́n lọ fáwọn pàtẹ́kì so wọ́n pé ọ̀tọ̀ni tí yóò wà ní ọ̀tọ̀ ní àwọn jíjẹ́ dé ọ̀tọ̀ni tí wọ́n tẹ̀lé ju ẹni tí wọ́n bá ń tijú ọ̀tọ̀ni tí wọ́n tẹ̀lé ju ẹni tí ọ̀bà sí tí ọ̀bà sí ń bẹ̀ ọ̀tọ̀ni tí wọ́n sọ lójú àwọn èèyàn pé ah, àwọn náà sọ fún àyàn fẹ́ ọ̀tọ̀ni tí wọ́n sọ ń bò mí ọ̀tọ̀ni tí wọ́n sọ fún àyàn lẹ́sọ̀ wọ́n sọ káwọn sọ fún àyàn lẹ́sọ̀ tí wọ́n sọ ń bò mí wọ́n máa tẹ̀wọ́ lọ́dọ̀ àwọn kan wọ́n sọ tó dùn lọ́wọ́ wọ́n máa lọ́dọ̀ àwọn lẹ́yìn wọ́n sọ tó dùn lọ́wọ́ tó sì takùtọ̀ lọ́wọ́ so ó jọ kí nìyẹn kí nìyẹn jìnnà sí àwọn eégún èyí àti mẹ́lẹ́ làná lè sọ fún wa ìfọ́nà kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ lọ́dọ̀ wa lè gbé ìtẹ́lára lè gbé ìyànà ọ̀bà kò pọ́sibú kò sí kò sí kò sí sáfún ọ̀láyé jìdónà ánìhàn máa ṣe sọ ọlọ́ni ìyọ́ ọlọ́wọ́n bẹ́ẹ̀ fi dọ́j kò sí dọ́j ọlọ́run kọ́sọ̀ alẹ́ kọ́sọ̀ àríyá ọlọ́run náà yàtọ̀ láti pèyà mọ́ ọdún tí máa ń fà kọ́nà kọ́sọ̀ ọdún alẹ́ àti ọdún mùsùlùmí tó táwọn àbẹ̀rẹ̀ kájẹ́ kí pápá ọ̀tẹ̀ bá wọn dà kájẹ́ kí lẹ́nu wa ọkọ̀ nípa ìyàwó ìyàwó ní kúrọ́ ọmọ ní kúrọ́ fún ọ owó tó ti dọ̀rọ̀ ọ̀rọ̀ dúkìá wọn ní fún ọkọlù pẹ̀lú máa sọ pé àfọmọ àfọmọ ọmọ sí jàmbá fámìlì kan sí jàmbá máa nà ní. tó bẹ́ẹ̀ náà ní na bẹ́ẹ̀ náà ní àwùjọ mùsùlùmí kọ́lá mùsùlùmí ọ̀dọ̀ náà máa ṣe pẹ̀lú ẹ̀ tí ó ṣẹlẹ̀ sí islam. àwọn ẹgbẹ́ tó ń tẹ̀sẹ̀ ẹ dákẹ́ sáà wọn ní ká máa yàn jẹ wọn ní ká yàn jẹ wọn ní ká bù sí. ẹ̀tọ́ ni ṣùgbọ́n ẹ̀sìn ẹ̀sìn bí a ti lẹ́kì mùsùlùmí àbí a ṣe kínní àbí a gbé wọn lórí rárá ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ dòdòdòdò bí mùsùlùmí àtẹlẹ́ àti mùsùlùmí bá jà ẹni tó bá lára èyí tó bá kéde ẹni tí èsè mùsùlùmí ni òun náà wọn náà náà jáde fún so òun sọ pé nígbà tí èsè lẹ́sìn ẹsẹ̀ so so that bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bára wọn tó bá lẹ́kọ̀ọ́ ẹ̀tọ́ rẹ̀ náà ni wọ́n dọ̀ so kọ́dà bá jẹ́ pé ni ọ̀sẹ̀ wọn ó dàtí wọn gbọ́dọ̀ ọmọ ńlá méjì kíní ẹ̀ tí wàá pọ̀ tó jẹ́ pé àwọn ìlànà òsì máa fi ròyìn ara wọn gánà kọ́dà n tí ò ṣe wọ́n máa fi ròyìn ara ẹlẹ́gbẹ́ wọn fi ròyìn àjọ wọn sì máa kan ló bá wọn mẹlòmíì ti à yóò máa dúró lẹ́yìn lọ́wọ́ ntẹ́ bá ti fẹ́ nínú ọ̀sọ̀ fún yín bí àwọn bí àwọn bá ń dupò bí àwọn bá ń dupò yẹn gbọ́dọ̀ ọmọ ńlá àwọn tí wọn máa ń dupò tí wọn ń ṣe wọn ń ṣe jọba ń ṣe kìnnìṣó ọ̀rọ̀ òṣèlú nù wọ́n sọ̀rọ̀ àwọn tòun láti tàyà ní pé ọ̀rọ̀ òṣèlú nù ṣé ọ̀rọ̀ òṣèlú nínà ní kí a máa parọ́ ọ̀rọ̀ òṣèlú ní kí a máa pè wọ́n ní ṣe ṣé ọ̀rọ̀ òṣèlú pé kí a máa pé ipò tí a fẹ́ délẹ̀ yìí o èèyàn kò ó di agbóṣù máa mọ̀ kó sì máa parọ́ fáwọn èèyàn kódà sọ pé àwọn ti wà àwọn ti wà ìpàdé ṣe máa ń kà nàdá àlẹ́ sàmì ẹni tó bá ti láhán méjì ó ń tàn ahọ́n méjì lọ́nà mú láti bí náà lọ́wọ́ sí sa ahọ́n méjì tó lọ́wọ́ ṣe fún ọjà kẹrìnmọ́ láti bí náà kọ́nà kọ̀ṣọ́ rẹ̀ kò kò pọ́sibú ẹni ẹ̀wọ̀ ẹ̀wọ̀ tí ń dẹ́gbẹ́ ẹ̀wọ̀ ní ajá náà ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀rọ mi bí lọ́wọ́ ẹgbẹ́ tí dọ́là kalẹ̀ fúnra ó sì gbélé fún yẹn kò mọ kí ó kó máa dáàtù àmì yẹn tí ìbá ẹ̀pin tó bá hàn sí àbí tó bá ti gbẹ́kẹ́ ní. so wọ́n dáàtù ẹ̀ wọ́n fi léwọn sábòsí wọ́n fi léwọn pọ́fẹ́ fíríṣì àwọn kan àbí wọ́n wá lọ pé torí pé ọ̀rọ̀ òṣèlú ni ọ̀rọ̀ òṣèlú ni ọlọ débẹ̀ wọn kẹsẹ̀ tán wọn máa kọ́ bá débẹ̀ tán bá débẹ̀ tí wọn máa máa dá láàmú lọ́sẹ̀ táwọn kan níjọ gbádùn kí ló ń kò sí tó fi àṣẹ tí ó fi àṣẹ rẹ̀ bú ẹlẹ́yìn sọ oríire fa orí ibú ni kí wọn jẹ́ kó máa kó jẹ kó máa dà lórí kó máa ṣe rẹ̀ kó máa gbẹ pé ọ̀tọ̀ ní tẹ́sán fara ọ̀tọ̀ ní tí sọ fara ọ̀tọ̀ ní tí máa ṣe òkè àwọn máa bẹ̀rẹ̀ láhán méjì áhán kan ọlọ́run tó máa máa dáhán kan fún wa báwo ló ti máa láhán méjì ìtumọ̀ pé yẹn láhán méjì ni pé ọ̀tọ̀ ní tọ́sán ọ̀tọ̀ ní tọ́sán lọ́wọ́ wọ́n fẹ́ àbí wọ́n sọ̀rọ̀ kan lọ́dọ̀ kékeré wọn ẹ bá rà lọ́gbẹ̀ẹ́ tó bá débì kan wọ́n bá sọ̀rọ̀ tó ní fáwọn yẹn yóò tó ń sẹ̀ wọ́n máa ń sàn wọn nípa tó bá débì àwọn tó ń jẹ́ ẹjọ́ ara wọn àbí ìtẹ̀lẹ́ wọn nìkan wọ́n máa ń sàn wọn nípa wọ́n máa fi kìnìún wọn wà ṣe tó wọn yìí àbí wọn wà ṣe bẹ́ẹ̀ kìnìún ta oṣù tọ̀tọ̀ so pé yóò ní wọ́n máa ń tàn wọn nípa so ẹ wo dolú kan báwọn kí àwọn mẹ́rin ń tàyàn bí ó sì sọ ganan tó yẹ pé ọlọ́run ti máa kọ̀kọ́ rẹ̀ wọ́n ti máa ro díẹ̀ tó dùn káyọ̀ ọ̀dà àbí ká jìnà sí so ọdún orun kan báyìí náà eh, àti kékeré àti máa ń kọ́ ọmọ sí mùsùlùmí ẹ máa ń kọ́ ọmọ ẹlẹ́sìn láti kékeré ni o so ọdún tó máa bá ṣe ọdún tó máa bá kà ní ìwé ọdún tó máa bá kà ní ìwé tí wọ́n bá kọ́ níṣẹ́ ẹ̀sìn ṣe kókó o torí àwọn èèyàn ń lọ lọ ìbò àwọn èèyàn ń lọ bòmíì wọ́n lọ oríṣiríṣi lọ́dọ̀ àwọn èèyàn lọ lálábáwá tí kan lọ lè kẹ́sìn wọ́n lọ sí bísínẹ́ẹ̀sì wọ́n lọ sí oúnjẹ wọ́n lọ kọ́wé wọ́n lọ sí kínní tí ọba ti sẹ́sìn yóò là yóò yóò yóò ní sáìdì bẹ́ẹ̀ sílára wọn tí èsì jẹ́ pẹ̀lú tó dàgbà gbọ́n kan kan kan dára ní ọmọ ọmọ tí ntí ọba ṣẹlẹ̀ kí wọn máa fi ń làárọ̀ kí wọn máa fi sọ̀kò ṣẹlẹ̀ gan kọ́là kọ́lọ́ ń kọ́ gẹ́gẹ́ bí ní ìsìn tí wọ́n sọ pé kí wọ́n kọ́ lẹ́tà tó sọ pé tọ̀ òun ní bírọ́dà kan ní ìlú èbó kò sí ní bírọ́dà ní èbó àbọ̀ ní bírọ́dà kan ní sàwọ́dí ó kọ́ lẹ́tà sí pé òun ní ìdí kẹ̀kẹ́ gbọ́n irọ́ lè yàn kọ́ mọ̀ ọ́n ó ní tó bá ti ní bírọ́dà ni kò sọ pé kọ́kọ́ lẹ́tà sí ọlọ́ọ̀tọ́ fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ ni tó dún kan yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ́ irọ́ nílẹ̀ irọ́ sì lọ́nà jẹ́ tó dùn kan yẹn tí àwọn tí mùsùlùmí bá ti tẹ́kọ̀ọ́ bá ti wà èèyàn lè máa change nǹkan tí wọ́n máa change so nítorí pé bí bí nǹkan máa ṣe gbé nǹkan lé ní ìlú wa lọ́wọ́ látàrí ètò táwọn òyìnbó ṣe táwọn ọ̀dẹ̀ lẹ́sìn báwọn mùsùlùmí náà táwa ti kọ́ kí ní ara àǹfààní káàkiri káàkiri kí ní náà yẹn ṣùgbọ́n lórí ẹ̀sìn ni náà láti lè change yẹn láti lè change tí ọ̀dà ní bárabàrà òfin ní máa ṣe ní ọjọ́ jẹ́ tiwa ní ayé kí n ká sọ fún ọjọ́ àlùkò yàrá bẹ́ẹ̀ náà ló dọ́dọ́ wọn pé wọ́n máa ní àlọ́ àlọ́ nítorí ọ̀sẹ̀lẹ̀ wọ́n máa fi pàdé so níbo ni níbo ni eh, láìpọ̀ kíni ti ń pè ìjàpá àti ewúro ti máa sáré níbo wọ́n ti dọ́dọ́ tí wọ́n ti máa sáré so ti so ní tí wọ́n bá pé wà nílé tí wọ́n ti kọ́ yàn tí wọ́n kí kọ́ nínú exam tí wọ́n bá kọ́ yàn

tí wọ́n ń kọ́ wa táwọn ọmọ afáwọn kan tán sọ̀rọ̀ tọ́lá ní kọ́mọ yé wa láti mú kóso wọn sí nílò rọrùn àmọ́ àmọ́ kíkọ̀ da àdámọ̀ yẹn sì lè da ọlọ́yìn lè wá láti ilé tó da èyàn lè wá láti fámìlì tó da ṣùgbọ́n àwọn kámẹ́ káàkà fún wa kámẹ́ táwọn tó kékeré so kò dẹ̀ da kò da kọ́lá yìí máa fi kán táwọn mẹ́kẹ́ pé ó tọba ti kíní báyìí ẹ̀yìn ràn kán sáà fọ́n síìtì àbíkọ́ fún síìtì àbíkọ́ fún síìtì ní fan twenty ọ̀rà fifty two ọ̀rà fún náà ni o bàbá ti máa dó sòtẹ́ bàbá ti máa dó lọ́lọ́ pa o bàbá ti máa dó tó ọ̀rà fifty fún un lẹ́yìn náà máa náà máa kọ́ àkàbà o kọ́lọ́ kó ṣe àníwá ẹni tó bá ti láhán méjì ṣé fa méjì báyìí náà ṣe pèsè ọ̀dọ́ nígbà náà sọ̀rọ̀ ẹ̀sán rẹ̀ nù kọ́lọ́ kó ṣe àníwá so n lò pé táàm ti lọ so wọn akadàdọ̀ afẹ́ máa rẹ̀ gbé ìtọ́jú tàbí kò kẹtù kọ ọlọ́run ok adéṣe nínú kúrú lẹ́yìn kẹtù kọ anábì kẹtù sọ̀rọ̀ من صلى ضربين دخل الجنة من صلى الضربين دخل الجنة أنت عند حديثنا عن الصحابة صحابة الجنة في موسى الأشعري أمان دعوة أنت النبي وده الآن هو أصل صحابة وأنا ينتبع النبي سبقى ينتبع كي يميزي البردين يعني منطقة يعقوك وما تتو tí ò ní so tí ò ní sí ooru ẹni tí wọ́n tí ò ní sí kíni ẹni pé eh, oorun tí ò ní <coughs> <coughs> ìgbóná ìgbóná tí ò ní tẹ̀sí lọ́lẹ̀ dáadáa ẹni tó bá kírun méjèèjì o anábì pé wà lìjẹ́ náà sọ̀rọ̀sọ̀rọ̀ albardain àwọn náà ní alfajr wàlẹ̀ afu ìrún alfajr alfajr ìrún àfùdá sáà kí wọ́n sọ̀rọ̀ tó ń sàánú àtàtọ́ kí ní ìkọlọ̀ kọ́dà ọjà pípẹ́ ọ̀gá àlàáfíà tó gbé bílẹ̀ ìwádà àti kọ́mọ̀dà ṣáàtọ̀ lọ sí mafara so anábì ní wà lìjánná bẹ́ẹ̀ náà ni ẹran kejì ọ̀hún náà ni ẹran àlàáfàrè ẹni tọ́lá kí méjèèjì anábì ní wà lìjánná aláàfàtọ̀ wọ́n pe ẹni méjèèjì ní bàbẹ́ẹ̀n láti nǹkan tó tutù pé torí pé ní àkókò wọn tọ́rọ̀f méjì wọn jẹ́ tọ́rọ̀f méjì so irun àkọ́kọ́ àkọ́kọ́ àkọ́kọ́ ọ̀sán ọwọ́ náà ni ìrun àlùfájà ni àlùfájà zakí ìrun ọ̀dẹ̀yìn táàkì tó jẹ́ ìrun ọ̀dẹ̀yìn ọ̀sán ọwọ́ náà ni kí ni àlàáfù wọ́n ti pè ní tọ́rọ̀fù so tọ́rọ̀fù méjèèjì àwọn tọ́rọ̀fù méjèèjì yìí so àkókò wọn máa ń tutù wọn bá kásùbà àti àwọn akásùbà kò ní ti tàbí ọ̀rọ̀ ètò yọ lákòókò àsùbà áfírí náà sì rèé tó yóò ti máa lọlẹ̀ so àwọn àgbà pé anabi sọlọ sọlọ àwọn ti pè ní alibarde wọn jẹ kí ní alibarde anabi wa sọ pé sọlọ sọlọ dákọlá jẹnna gbogbo ọ̀rọ̀ wọn fẹ́ ká lákèsí sí ká máa kí dáadáa lásìkò rẹ̀ ṣùgbọ́n anabi dákọ méjèèjì yìí torí pé méjèèjì yẹn àwọn yẹn máa sábà ṣe kírun àwọn yẹn sábà máa ń bísí pẹ̀lú àkókò yẹn àwọn yẹn sábà máa òrùjọ́ sábà máa ń ṣàwọn èèyàn wọn sábà máa ń bísí náà tí a bá lásùbà ọlọ́run ló ní kọ́ rọrùn tí ọba rọrùn ẹni tí ọba rọrùn fún yóò máa hàn gbèsè náà yóò máa hàn gbèsè náà bá ti ń fi yóò máa ṣe òun bọ̀ òun fi kiri náà yóò sì máa fọwọ́ sọ ẹlòmíì ọ̀jẹ̀ ju wọ́n lè sọ fún ìyàwó rẹ̀ pé dagun méje kó jùn yóò sì sọ yóò sọ yóò sì yóò sọ yóò wẹ̀ yóò wọn lọkọ ṣọlá bẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ fún náà jọ ọ̀rọ̀ fún tiwa so bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn kò yí lè ara máa ṣe tìkọ láti ẹgbẹ́ kínní dodo orun gan dodo ọdọ ọ̀nà tí a ṣe ń ṣètò náà bá kò yí lè pàṣẹ tẹ́lẹ̀ yẹn ìdọ́tà náà bá ti ẹni tẹ́ náà bá ní kọ́mọ́lá oríire ní oríire ayé àtàwọn ìlú kàlùkìyàmà ni wọn á ní hàn àkàbí ẹ̀rọ tó ní ilé aláǹkọ́ àṣeyìn ní túmọ̀ àwọn kan tó fẹ́ àkókò wọn ọ̀làdà nínú àná tó pàṣùbà inú wa ń gbé báyìí fáwọn ọmọ àwọn ọmọ tí wọn wáyé kàkà báwọn sùhánàlẹ tí ẹ máa wọn kéré lè tí wọn tí mọ nǹkan tí wọn tí mọ tí ẹ dẹ́rù mùkàlàfí wọn ò tí ì lápàṣẹpà lọ́rùn wọn ti wọn ti ń kírun ṣe alhamdulilayi ọpẹ́ ní fọlọ ọpẹ́ ní fọlọ so so that irun àwọn báwọn gbàjọ àti yóò ti mú àwọn lága fún àwọn méjì wọn òbí ọmọ tí wọn bá ti wọn láì lọ mẹ́ta bá tàkì òun yóò mọ ìdí fún rẹ àwọn so àwọn kan yẹn àánú Ọlọ́run so lórí pé àkókò yẹn ọkọlùkọ máa gbádùn òun yóò máa ṣe ọdẹ yóò máa ṣe kìnìún nǹkan tó lẹ́bẹ̀ẹ́ máa àwọn tó náà bùkátà ní tọ́sí lóru so that bẹ́ẹ̀ ni àsòsí àlèmọ́ ìbísí so ẹlòmíín gan tó yẹ pé yóò máa retí iná irú lẹ́yìn ọ̀dọ́wà nàìjíríà báyà ọ̀sìn olóyè àgbàtà múná wà ládọ̀ àwọn òní lákòókò òru àkókò tó kọ́ fi sinmi kó fi ọjọ́ kí náà ṣe yóò sì má àkókò náà yóò fi ṣiṣẹ́ ti tiẹ̀ lọ́jọ́ ti ṣe ayé kàkà báwọn lọ́ máa pè òun lè jòkó lọ́ máa ṣe ọbẹ̀ ẹ̀kọ́ lọ́ máa tètè dé lọ́ máa ṣe ọbẹ̀ ìbàjẹ́ bá ṣe kí ni ọdẹ pé òun ti gbé lọ. ìyẹn àtùbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn kan ní mara wọn. so lẹ́yìn asre náà asre àkókò yẹn làwọn ìṣẹ̀lẹ̀ wọn sábà darí ibiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wọn kò ń di ẹ̀yìn asre so bí kí wọ́n ti kó omi iṣẹ́ àbí kí wọ́n máa bọ̀ kankan máa wá ti dé báyìí lónìí yóò ti rẹ́ lórí rẹ́ wọ́n dà lónìí ni wọ́n ti jẹun kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ lónìí wọ́n ti jẹun lẹ́sùn lẹ́yìn kìíní sọ̀rọ̀ ṣùgbọ́n kó wọn wá kí àkókò aṣèwà kó wá dìde á ọ̀sẹ̀ yóò lè dára so odò náà kan báyìí ẹni tó bá yẹ kó wá rọ́bí tó ṣe rẹ̀ tí ń tí tó dìde tó kiri tó lọ kí wọn fọlọ́ wọn tọ́mọ̀ pé à ọ̀run kan lòun sùn tó yẹ pé kò sẹ́ni tí ó jẹun òun sùn bó ṣe òun sùn ó lè gbà tó máa bá ní ọyá kó dìde wọn náà ló ń sàrè tí wọn bá rántí ọjọ́ náà nǹkan kéré lẹ́nu ẹ̀ odò tó ṣe kíní odò tó lè kọ́ ọmọ bá bọ̀ yóò bẹ̀ lọ́n yóò bẹ̀ lọ́n yóò sì dìde yóò sì wá kírun mo sì yẹ kó kí yóò sì lọ́dẹ ṣe tó bá fẹ́ ṣe bá fẹ́ rẹ́sì padà yóò sì lọ́dẹ bá fẹ́ ṣe yóò sì padà lọ́wọ́ bá wò lẹ́jẹ́ yóò máa rò pé tó bá wò lẹ́jẹ́ nǹkan yìí náà ni òun dààmú rè òun jẹrà ń pa òun ṣe tó yẹ kó ń ṣe níbi nǹkan yìí tó yẹ pé yóò tà báwọn nìkan tọ́lọ́n hayala sara hayala sara ti ní ànábì nìkan kẹ́ntì ń pè mọ́ màá yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n sì ní káwọn ẹni orí kíkà máa ṣe láhàlá lápọ̀tàlábìlà láhàlá lápọ̀tàlábìlà ní àbáyé gbọ́dọ̀ ọ̀nà àwọn àmàlà lọ́wọ́ láti lè máa dìde àdá láti máa máa ṣe kí n lásìkò so òbí òsì gbọ́dọ̀ máa wọ́n mẹ́rin ẹ̀mẹ́rin láti ẹ̀sìn dàgbà kọ́ máa tó máa ṣe à wọ́n pèrún kò dìde wọ́n tó pèrún kí ní wọ́n tí ọ̀dọ́ máa sáfi àbí ní kíkan kò kò wá kan nínú ọ̀dọ́ wọ́n ti dáná ìdàkọ̀ lọ́tọ̀ tètè tó àwọn ìwé kò pé wọ́n ká mú tẹ́tẹ́lẹ̀ àbí ká má ṣe kíni àbí ká má àbí ká má múra sí àbí ká má rárá o lórí ìyẹn rẹ̀ so wọ́n sálọ bẹ̀rẹ̀ ní dákàlà jannata ẹ wá o man ṣàrtíyà ni ṣàrtíyà ni man jẹ̀bi ẹ̀ ń tọ́ba kiri lákàrà ká sọ pé mọ́ àwọn òṣùlá náà ó ti ní sọ̀rọ̀ ṣàrtíyà so mùtàwá gbé láti ṣàrtíyà tọ́ba kí mọ̀ òṣùlá gan náà á ní dákàlà jannata.

gbogbo ń tánà bí tọ́lá máa ti ládéhùn gbogbo tọ́lá máa ti ládéhùn fàáyínnahu fàáyínnahu min al-aati al-muhaqqaq al-wuqu' fàáyínnahu min al-aati al-muhaqqaq al-wuqu' rẹ̀ so ń tánà máa ti ládéhùn yẹn dandan ni yóò ṣẹlẹ̀ pẹ̀lú pẹ̀lú àná ọlọ́run ọba lọ́ba lọ́nà sàdéhùn bá pé òun sì báyìí báyìí báyìí òun sì báyìí báyìí báyìí lọ́ba sẹ́yìn sẹ́yìn sẹ́yìn ṣe à pé àdéhùn lọ́jọ́ kìámà yóò padà sí kíni ẹ́ so ṣùgbọ́n ní túmọ̀ sí pé ìgbà tó yẹ pé dandan ní kó ṣẹlẹ̀ wọn tó yẹ pé pàápàá ní ṣíṣẹlẹ̀ rẹ̀ pàápàá ní ṣíṣẹlẹ̀ rẹ̀ so yóò padà ṣẹlẹ̀ ní pàápàá wọ́n ti tàbí rẹ̀ wọ́n fi wọ́n ń lò nílò fẹ́lọ̀ mọ̀dọ́rì kí wọ́n lò so tó yẹ kí wọ́n lò wọ́n wá ń lò ń lò pé nítorí ṣẹlẹ̀ síwájú tó ti yé wa so látara bẹ́ẹ̀ kọ́ mọ̀ pé àdéhùn náà bá lẹ́yà tàkàlà kò ní yẹ ọlọ́run bọ̀ jàrá ìjà sẹ́fẹ́ àṣàdéhùn tó lè tètè tí ọmọ yẹ ọ̀nà kọ̀ṣọ́ ọ̀nbẹ̀wò ọ̀nà ọmọ jàrá ẹlẹ́ńtẹ́ wọn sàdéhùn tí ọmọ yẹ bọ́dà ẹni tẹ́lẹ̀ mi ti ń sàdéhùn tí màgbọ́n ò ní ṣe àbí wọ́n bá ní wọ́n ń ṣe kí nǹkan ń ṣe donation ẹ̀rọ pé wọ́n donate báyìí kò sí ní donate tán <laughs>

ẹ̀sìn náà ló pé tí ń bá ń yé tí máa ń ṣẹ̀ láti di ohun kálukú wa ohun kọ́ láwọn àti ṣẹ̀ mí náà ló fẹ́ bẹ̀ á wò ó sí níbàámu ẹ̀sìn wa ni ntọ́ bá ti da tọ́ bá ti tọ́ á máa bá wọn ṣe ntọ́ bá ti tọ́ kọ́ dàbí ó fẹ́ dàbí àṣà á èrè rẹ̀ fún ìgbésí ayé wa ntọ́ bá dàbí àṣà tọ́ yẹ pé kọ̀tàkùtà ọlọ́ọ̀tà náà bì so tí wọ́n bá ṣe kò sí ntọ́ bá dùn bẹ́ẹ̀ kọ́lá ọjọ́ pé kí wọ́n ṣe ń dáadáa báyìí ọjọ́ pé kí wọ́n máa ṣe tí a bá ti lápapọ̀ máa ń kà mí tó lè jẹ́ ìwọ̀ tó lè jẹ́ pé wọ́n lè tọ́jú ara yẹn kì í sọ̀rọ̀ lórí rẹ̀ bọ́dún tí wọ́n bá da sáà wọn torí àṣà àṣà wọn lẹ ṣe ẹ̀yà dáadáa ṣe kèsì kékeré ní à nítorí jásà kankan wọn nítorí jásà fẹ́ pẹ̀sì mọ́ kọ́tà pẹ̀sì tẹ̀yìn bá má àwọn tó mọ̀ ẹgbẹ́ ọ̀ṣun Eh, ṣé kìí sọ ṣé kìí sọ pé èrò báyìí ló ti wá ní kẹ̀kẹ́ báwọn kò sí àti bíi ara kínní sára kínní lọ́wọ́ tó lọ́wọ́ yẹn sára àbí wọ́n ti ṣe gbàgbọ́ kọ́ sí wà ní ibi tí wọ́n ti kẹ́kẹ́ ní kẹ̀kẹ́ báwọn tó wọn mọ̀ fún àti débò ní kò bá mú rárá nítorí bá jẹ́ ẹ̀sìn ẹ̀sìn ni èèyàn máa fẹ́ ẹ̀sìn gbèsè ẹ̀sìn ẹ̀yìn wọn ti gbèsè ayé yìí nítorí ìyẹn yẹn wọ́n wà níbi gbọ̀ngàn ìyẹn ó sì máa ṣe pẹ̀lú ọlọ́run ìlú mi ṣe pẹ̀lú kárí mi ẹgbẹ́ sàdé sí àkàlánà fún àkàlánà àti ìṣètì fún ara so ìyẹn ó ìyẹn ó pé kárí mi kẹ́kẹ́ kẹ́kẹ́ ọ̀sẹ̀ kan tó ń kárí fún orí yẹn lọ́pẹ́ gbọ́n mo jẹ́ pé náà yóò máa jẹ́ sẹ́yìn náà ṣe láti àṣìlẹ̀ yẹn náà fi lọ́dọ̀ pé àmọ́ ọ̀nà kọ́ṣọ́ wa bẹ́ẹ̀ so kájìnà sí kárí kájìnà sí kájìnà so yẹn sáà ṣe tiẹ̀ so máa ń sábà gbẹ́yìn dákàlà jáde ọ̀nà kọ́ṣọ́ àná kọ́ṣọ́ àná náà wa so kọ́lọ́ kó dó tiwa.

àwọn obìnrin náà wọ́n ní bẹ́ẹ̀ kí wọ́n dírẹ́ kan bá jáde ìyẹn ni wọ́n ṣàkíyèsí ìyẹn ni wọ́n ṣàkíyèsí ọkọ̀ àkọ́kọ́ wọn pé ọ̀rẹ́ kí ni wọ́n fi ń pè àwọn òbí wọn mú ìtọ́ ọmọ wọn lọ́kùnrin lóbìnrin eléyìí tó bá takò ṣẹ̀ríà wọn ń gbà wọ́n bá takò ṣẹ̀ríà wọn ní sẹ́kẹ́ni wọn ní gbà so tí wọ́n ṣàlàyé sẹ́ báyìí báyìí báyìí báyìí so àti dírẹ́sì táwọn àdúgbò ní dírẹ́sì ń sìn pé kìnní so tó pé ẹlòmíràn ti ń bí kìnní ẹlòmíràn ti ń ṣe oríṣiríṣi so ọlọ́kọ̀ ṣẹ̀ríà wọn ẹlòmíì ọ̀rọ̀ yóò ṣe ẹnu bí ìgbà tẹ́ pé irun eh, black tọ́lọ̀ ń ṣe ní black ọ̀dọ̀ kan ṣe ní black and still hang on like that so oríṣiríṣi ìyẹn ló ṣe kí ni ìyẹn òkè ń ṣe kárí mi tí wọn bá jẹ sàdá tí ọ̀sà kò ṣe rí à kò sí tí ọba jẹ kó tó ń ṣe é ṣe pé kó fi máa kó fi máa dá yàtọ̀ tí wọ́n pè ní bèbáṣọ ṣòro ìyẹn tún ni ṣèyàn gbọ́dọ̀ ṣe tako ṣàdá náà nìyẹn وفعل قربة آه، وفعل قربة وفعل قربة يعني كيما كيما كيما كيما كيما شيكا كيما شيكا وفعل قربة لأجل الناس إن كان شيء يعني اسمه نعبة وفعل قربة لأجل الناس إن كان شيء في اسمه نعبة يعني ما شكوية هو الرياء lẹ́sà kálí bá a huwa ríyá o lẹ́sà kálí bá a òun ní jẹ́ ríyá òun jẹ́ kárí mi òun ní jẹ́ kárí mi irú àti bàtà lẹ́sà rẹ̀ kí náà sábà rẹ̀ kẹ́rẹ́ kí ní a sì pé ntọ́lọ̀ sọ ìsànà bí sọ sọ̀rọ̀ sọ kété pé torí pé káma tó ma wá ọtí nbà wá ọmọdé pé ìwà máa sáfì láti bá òun àwọn pé ìwà máa sáfì láti rẹ̀ òun rárá torí tọ́lọ̀ ọ̀bà so wọ́n fẹ́ lọ kó bàtí ní àjẹjì náà sí kí wọ́n ṣe nǹkan kí àwọn abẹ́sọ́mọ́ làwọn kó ṣe torí èèyàn torí ẹ̀dá kan tó ń fi lérí àbí tí wọ́n fẹ́ mọ̀ tó ń ṣe ó wà rìyà ò lè tàkàlì bá òun ní jẹ́ rìyà òun ní jẹ́ àríyà òun ní jẹ́ kárí nu lẹ́sà kálí bá kìí ṣe kéde àwọn ọ̀sán tó dáa tí ọ̀sán kò ṣẹlẹ̀ ní ọ̀kí ṣe kárí nu fọlá kò ṣẹlẹ̀ kó sàmù náà kó dùn tù ádá dọ́gba ti torí àkókò wọn làwọn bàrà tó ní ma kọ́ lọ́n kó ṣe wá lẹ́lẹ́sìn ọ̀kọ́ má ṣe wá lẹ́lẹ́sìn ó ṣe wá ní àtẹ̀lé anábìlẹ̀ ọ̀dọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó jẹ́ kí alẹ́ mọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wa àwọn tí a ń sọ àwọn tá à ń lọ àwọn tá à ń kọ́ àtàwọn tó ń kọ́ ẹ̀kọ́ nǹkan bí ṣe wọn fáwọn ti máa lò kó tó gbé kíláàsì wọn ọ̀sábà ọlọ́kọ̀ dó ti wà wọn bí káṣọ ilé àti àpè àmọ́ sí sáà nípa lọ́wọ́ nípa nípa ṣẹlẹ̀ láì láì láì ń tà àti ẹ̀kọ́ ẹ̀kọ́ ìlú bẹ́ẹ̀.